Música kábíyèsí ọba tẹrẹrẹ kárí ayé elétí gbàròyé ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé kábí yín ò sí elédùnmarè ọba funfun tó ń jẹ funfun tó ń mu funfun tó fi funfun ń ṣọlá ọba bàbá ọba bàbá ọba tó ju gbogbo ọba lọ ìbà yín adédọyìn kọkọ yìí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹkọmọlẹpọkọ ìkan mímu ìkan àìmu ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì ọmọ òkòdó ọ̀gá ìlú tí ò sálábàárù ètò gbajúmọ̀ òun lètò tá a tún mú wá lénìí ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe wa olólùfẹ́ yín àwọn ni wọ́n máa ń bá wa lálejò lóòrèkóòrè ẹni tí ó jẹ́ àlejò wa lénìí wọ́n ti wá rí àmọ́ ẹ tún wá kọ̀wé wípé ká a gbé wọn wá wípé tí ẹ tún fẹ́ mọ̀ sí nípa wọn fún àǹfààní àwọn tí wọn ò rí tàkọ́kọ́ wò èní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ ayọ̀ mi olólùfẹ́ mi òun ni wọ́n wá bá mi lálejò lórí ètò lénìí ẹ jẹ́ ká ṣe ní kíákíá ẹ pé àwọn tí wọ́n sí nítòsí wípé Adédoyin ti ṣe kíni ó ti gbádùn dé ó ti gbóyin dé gbajúmọ̀ ńkọ́ ó ti wà lórí ètò ẹ jẹ́ ká lè jò mí máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ó yá. tí ẹ yé mi ẹ kọ́kọ́ jókòó náà ẹ jẹ́ kí n kí yín káàbọ̀ sórí ètò gbajúmọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ ṣé mọ. ṣe rí ẹ̀yin tí ẹ ẹni táyé tí ń fẹ́ tí wọ́n ń gbà fún mo gbà ládùúrà fún yín wípé ayé ò ní rí yín pòṣé ayé ò ní rí yín bínú bí wọ́n ti ṣe ń nífẹ̀ẹ́ yín á túbọ̀ máa lọ sókè sí i ẹ ní kí nìdí àdúrà yìí ẹ ti wá sórí ètò yìí lẹ́ẹ̀kan rí àmọ́ àwọn olólùfẹ́ yín wọ̀n jẹ́ agbádùn <laughs> ìwé ni lọ́tún ìwé ni lọ́sì ìyẹn tiẹ̀ wá tó pé kán tún pàdé wá ń títì kó ní ẹwà ẹ̀ tí ìgbẹ́ ní ìwà mọ̀lẹ́ àá wọ́n ti wá ẹ wá owó aṣọ kan tún wá lẹ́ẹ̀kan sí i a dẹ̀ pè yín ẹ wa ní o ẹ ṣé a mo kí yín wípé ẹ káàbọ̀ torí ètò gbajúmọ̀ ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́ ẹ dárúkọ yín fún wọn ẹ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi Ìbírónkẹ́ Adébísí Odùsànyà òun lórúkọ tèmi ẹ kú àlejò mi lẹ́ẹ̀kan sí. ẹ kú àlejò lẹ́ẹ̀kan sí olúwa ṣeun ọmọ bíbí ìlú wo gan ni àǹtí Rónkẹ́. Ogun State Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde. bẹ́ẹ̀ni. báwo ni wọ́n ṣe máa ń kí wọ́n ní ọ̀dọ̀ tí. ah ah mo mú yín. <laughs> ẹ̀wẹ̀ sí ọmọ alára ẹ̀. ọmọ ogun mọ́dẹ dé mm. ó yá kí ló tún kù. mo ti kí wọn ẹ. ẹ ti kí ẹ ti kẹ́ni ó ti tán ẹ ṣe é ẹ káàbọ̀ sórí ètò inú wa dùn láti gbà yín lálejò lẹ́ẹ̀kan sí i ó ga jù àti <laughs> Rónkẹ́ mo mọ̀ pé àwọn olólùfẹ́ yín wọ́n á fẹ́ mọ àwọn ìwé tẹ̀ ẹ̀ kà wọ́n á fẹ́ mọ ibi tẹ́ ẹ ti ṣe kékeré yín wọ́n á dẹ̀ fẹ́ mọ bí ìrìn àjò tíátà bó ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ìwé wo gan lẹ́ka. ẹ mo ṣe primary and um, nursery and primary school mi ní St Benedict ní Àkọkà lẹ́kọ̀ọ́ nbíbà mo ṣe secondary school mi ní Federal Government Girls College ní akure, then mo ṣe university mi ní University of Ogun State University bọ́n sì ti di Ọlábísí Ọ̀nàbànjọ́ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ masters program ó yẹ kí n ti ṣe tipẹ́ but hmm. iṣẹ́ ò jẹ́ but um, mo ti ń gbìyànjú ẹ̀ báyìí. ní báyìí báyìí nílé ìwé gíga ti Ogun State University kí ni nǹkan tẹ́ kà níbẹ̀. mo ṣe mass communication. Hmm. ìrìn àjò tíátà torí kì í ṣe dandan kó jẹ́ pé nǹkan tí ẹ̀ka òun ni kéèyàn ṣe bó tilẹ̀ jẹ́ pé nǹkan tẹ́ lọ kà níléèwé gíga yìí ó pín sí bí ọ̀nà mẹ́ta èwo gangan ni ẹ dálé lórí nígbà tẹ́ wà níléèwé. okay i actually majored in journalism. Mm. Mm. so um, but láti ilẹ̀ náà ni mo ti láìkì eré sinimá mo ti gbà ah, mo láìkì iṣẹ́ yìí then ní school gbà yẹn mo realize pé mo ní àwọn hidden talents kan tẹ́mi náà really mọ̀ ṣe mo wá sọ fún secondary school pé ìwọ ló lead cultural dance ẹ ní kinní kan ìwọ ló ṣe wọn ní secondary school mi náà máa ń ṣe àwọn stage plays oríṣiríṣi tó yẹ pé mo máa ń bá wọn kópa nínú ẹ tí wọn dẹ̀ máa sọ pé àmúṣe ah, dáadáa principal máa ń sọ pé àkọ́ ah, fún mi nǹkan kan ṣe báyìí kan ṣe pé so mo rí pé mo ní talent láti bẹ̀yẹn then in my university mo realize pé àwọn English students because um, eré orí ìtàgé tá àwọn stage plays wọ̀nyẹn àwọn máa fi ń ṣe test àti exams ni wọ́n lọ́ọ́ máa fi ń score wọn fún result wọn ní school nígbà àwọn English students wọ́n máa ń yá mi láti department mi kí wọ́n help àwọn láti wá bá wọn ṣe exams àti test wọn that's kí wọ́n bá wọn act lórí stage hmm. so mo ṣáà rí i ah, ah Oh, Mania, ah, please, Ronke, you have to have time for rehearsals. Mania, I have my own too that I'm doing. And kí n jọ So my lọ my bá wọn ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run dẹ̀ ń gbà fún mi. So àti bẹ́ẹ̀ náà mo ti enjoy ẹ̀ mo dẹ̀ ti ń gbìyànjú pé òkè o. Ó dà lost èmi náà but my father insisted pé mo gbọ́dọ̀ kàwé. Hmm. So tiba bá kàwé láti bẹ̀ lọ o nǹkan tó go ń mi o. Pé ṣùgbọ́n òwe yẹn kì í ṣàfà àwọn certificate mi báyìí láti hmm. bẹ̀. Àwọn yọ̀ǹda ọdún wo wà ní ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tẹ́ ẹ mú ní òkúnkúndùn ìyẹn ní èjì ṣé ó ní abẹ́ àsíá tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó bá jẹ́ ẹ jẹ́ àmọ́. okay um, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tí mo ní mú lọ́kùnkúndùn was um, in two thousand mo lọ sí abẹ́ àsíá àwọn um, Ọ̀gá Bello nígbà wọ́n pè ní Àwàdà Kẹ́ríkẹ́rí organization it was owned then by Ọ̀gá Bello Ìyáwẹ̀rẹ̀ àti Sunday Ọmọbọ́lá leaders Aluwe hmm. mo ṣáà train a máa ń lọ sí Apapa road a ṣáà máa ń ṣe training oríṣiríṣi ń gbà yẹn títí títí títí ọlọ́run dẹ̀ gbà láti ara wọn ọlọ́run gbà fún mi. ṣé lẹ́yìn tẹ́ ẹ ṣe tán níléèwé gíga ni abẹ́ yìí wà ah, níléèwé. ìgbà ẹ̀ ṣọ́tò i finished in 2005. 2005, 2006 five two thousand and set ni mi ní university so but kí n tó ṣe tán gbogbo yẹn náà mo máa ń lọ lọ sí kò padà sí jẹ̀bù lọ sí kò padà sí jẹ̀bù. ọdún mélòó lẹ lò pẹ̀lú àwọn ọ̀gá bélò. Ah. ṣe mọ̀ pé yóò kí n sin ọ̀gá èèyàn tán hmm wàá wọn á fi ẹlẹ díẹ̀ wàá tún wọn á ní ọmọ mi ò mo nílò ẹ fún nǹkan báyìí so mi ì lè sọ ní pàtó pé iye ọdún báyìí bọ́n mo mọ̀ kí mo sìn wọn dáadáa torí bàbá dáadáa ni wọn. bàbá dáadáa ni gbogbo wa láti ẹ̀ mọ̀ bàbá tí wọ́n fi ń ṣàdúrà fún bàbá òun ni wọ́n. ẹ iṣẹ́ tẹ wá yàn láàyò yìí àǹtí Rónkẹ́ èwo ni a lè sọ wípé ẹ kópa nínú ẹ̀ tí orúkọ yín tó fi tàn kárí ayé tí wọ́n fi ń nífẹ̀ẹ́ yín lọ́tún tí wọ́n fi ń lífẹ̀ẹ́ yín lọ́sì. ẹ ṣe mọ̀ pé gbà ẹnu àwọn iṣẹ́ yẹn ó máa ń wọnú ara wọn ni even títí di sìn ganṣẹ́ pé ẹ ṣàwọn míì ẹ̀ ní sí ìgbà mi ò lè jẹ́ ilé ló máa jáde sí sáà kan náà so mi bọ̀ nǹkan tí mo rántí ni pé gbà yẹn mo ọ̀gá mi ló máa ń feature mi nínú àwọn films wọ́n máa ń put to test náà ni o pé ẹ jẹ́ ká wo inú àwọn ọmọ ta ní sìn èwo ló lè ṣe báyìí èwo ló lè ṣe tàbá ṣe rehearsal ọ̀sẹ̀ àwọn àpòkè ẹ jẹ́ ká mú Rónkẹ́. ìgbà yẹn mo ṣe fíìmù kan bàbá ọlọ́gbà èmi ni mo ṣe ọmọ bàbá ọlọ́gbà ń gbà yẹn so ngbà máa ń pè mí ní Rónkẹ́ bàbá ọlọ́gba Rónkẹ́ bàbá ọlọ́gba Rónkẹ́ àkò Rónkẹ́ àkò torí school wa hmm. Rónkẹ́ àkò Rónkẹ́ àkò so ọlọ́run wá fún mi lórí ọ̀fẹ́ àti bá ẹ̀gbọ́n mi dàda Fathia Balógun ṣe film ìgbà yẹn film yẹn title film yẹn gangan ni Flèkì Ìdòwú so èmi mo á ṣe méjọ role nínú ẹ̀ èmi mo jẹ́ Flèkì Ìdòwú yẹn so àti gbà yẹn ọlọ́run dẹ̀ gbà fún sẹ́yìn torí wọ́n pè mí ní kí Flèkì tó bá jẹ́ àdúrà ló mọ̀ gbà hmm, tó bá jẹ́ òògùn ni ní tó bá mọ̀ ṣe ṣáà lọ ṣe tó bá ṣe fíìmù yìí tí wọn bá forúkọ yìí ẹ ò lè star láyé ẹ hmm. ìgbà yẹn Yomi Fashlanso dẹni director mo rántí dáná ni eléyìí ló fẹ́ ṣe Fathia àwọn ọmọ kan Yomi and one thing about Fathia Balogun is tó bá mú nǹkan báyìí tó bá hmm. fẹnu sọ nǹkan gbogbo àwọn èmi lè sọ categorically pé gbogbo àwọn sàwáwù àtàjọ wà ń gbà yẹn tó máa ń lò ń pé à wọ́n máa dá sọ èèyàn kan báyìí pé hmm. ẹni Ọlọ́run fẹ́ lò láti fà lọ́wọ́ sókè Ọlọ́run máa ń gbà fún wọn wọ́n ṣáà gbà yẹn Ọlọ́run dẹ̀ fún mi ṣe ọlọ́run dẹ̀ tara wọn ràn mí lọ́wọ́ fà mí lọ́wọ́ sókè ìgbà yẹn náà ni mo ṣe Jennifer after that mo ṣe Jennifer fíìmù ọ̀rẹ́ mi Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn máa ń pè mí Becky àwọn èèyàn ṣe máa ń pè mí Becky Dìsìn ìgbà yẹn náà mo ṣe Àdìsá àti Afusa Ọdúnladé Adékọlá my very good brother and friend ọlọ́run tara àwọn gbàdúrà mi náà mo ṣe fíìmù ròkè Òṣòdì Òkè ńgbà yẹn náà ọlọ́run tara àwọn gbàdúrà mi a lot of them and I've been with Afis Eniola àti Bayo Tijani for a very long time ìgbà yẹn náà àwọn lọ́lọ́run lò Ah, a ní àárọ̀ kí oṣù dìkẹ́ a máa wọrí ọmọ kọ́ wà ó ju ẹ báyìí òun náà ní iwájú ó ní ẹ̀yìn báyìí ah, àbúrò wa dáadáa ni ọmọ eégún gan jẹ́ ká bẹ́ẹ̀ mú wà oya ah, oya wọn put me to test wọn ni how dey try o ẹ jẹ́ àlọ́ mi sọ fún yín àbúrò mi ọmọ eégún gan oya oya fìlìkì lọ́kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ hmm. ọlọ́run tara àwọn gbàdúrà mi so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run tara èèyàn púpọ̀ nínú industry yẹn gbàdúrà mi. mo fi gbàdúrà yín olúwa ṣeun nínú iṣẹ́ tẹ èèyàn láàyò yìí àwọn nǹkan ribiribi dáadáa dáadáa wo ni ọlọ́run ló ti ti ara yín ṣe nídìí iṣẹ́ yìí. Ah. ṣé nínú iṣẹ́ ni àbí fún ayé ara mi nínú iṣẹ́ yìí nílé ayé yín. ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ púpọ̀ nípasẹ̀ iṣẹ́ yìí nítorí pé ó mú ojú mi rí àwọn nǹkan míì tí mi mọ̀ ń pa tẹ́lẹ̀ dẹ̀nà ọlọ́run ti pasẹ̀ iṣẹ́ yìí ràn mí lọ́wọ́ ṣàmọ̀ kí tó bá yẹ pé normal person ni mí tí mo lọ léèwé tí mo hmm. kàwé tí mo graduate tí mo ń ṣiṣẹ́ hmm. ó possible kó yẹ pé màá kọ̀jẹ́ salary right now of seventy or eighty thousand hmm. or hundred thousand tí mi nílé tí ì lè gbé àwọn nǹkan kan ṣe ṣùgbọ́n nípasẹ̀ iṣẹ́ yìí àti àtìlẹ́yìn àwọn èèyàn tọ́lọ́run ràn sí mi nínú industry ọlọ́run ti fún mi lé oore ọ̀fẹ́ láti acquire àwọn nǹkan díẹ̀díẹ̀ torí pé mi ṣe bó ti mọ lórúkọ mi mi kì í kọjá yìí ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ láti acquire àwọn nǹkan kan fúnra mi díẹ̀díẹ̀ then ó tún fún mi lóore ọ̀fẹ́ àti ní travel experience máa lọ káàkiri lókè òkun ṣe mọ̀ pé ṣe yìí náà ní pé ah you are an actress okay you want to travel tẹ́ bá lọ fún interview wàá fún yín visa ọlọ́run lo ṣe yìí láti ṣe nǹkan púpọ̀ nínú ayé mi ó dẹ̀ ràn mí lọ́wọ́ náà láti lè tọ́jú àwọn àbúrò mi. Hmm, Olúwa ṣeun nínú àwọn àbúrò yín ṣé ìkọ̀kan náà wà nù wọn tí wọ́n tọ ìgbésẹ̀ tẹ̀yìn náà gbé. Jídé òun ló hmm. tẹ̀lé mi gangan in fact nígbà tá a kọ́kọ́ fẹ́ english productions ní àwọn nineteen ninety six ninety five nígbà yẹn tá a lọ winnies tá a lọ tobe èmi àti ẹ̀lájọ máa ń lọ èmi òun bàbá tí mi sóra sóra mú nígbà tó yá ló give up gba ah, ẹ wo sista mi ọdún mi ò pọ́ lọ́ọ́ máa tàdúrà gbàdúrà wa ń di kíni ẹ jẹ́ ajá lọ wá nǹkan mi ṣe hmm. so he went into clothing òun fi wálẹ̀ àwa ṣàṣì also pé sẹ iṣẹ́ yìí iṣẹ́ wa ni iṣẹ́ yìí iṣẹ́ wa ni Ọlọ́run máa fún wa ṣe. Hmm. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣé ipa kan wà tí wọ́n lè gbé wá fún yín tẹ́ máa ní à ẹ wo mi ò lè ṣe léyìí mi ì lè ṣe léyìí o àbí ká ní pé wo ẹ bá ṣe ń gbé wá ẹ máa máa hàn ni. ẹ lóòótọ́ bó ṣe yẹ kó rí ni pé bó bá ṣe ń gbé wá lèèyàn máa máa hàn àmọ́ àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ pé ṣe mọ̀ mi ní sọ pé èèyàn ti ju level yẹn lọ bọ̀tẹ́ mu kíyàn filẹ̀ fáwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà hmm. then àwọn characters kan náà tún wà tó yẹ pé personally èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi sọ pé gbogbo wa o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣe mọ̀ ń sìnkán ni pé kí wọ́n á fi àwọ̀tẹ́lẹ̀ mi àti tìsàlẹ̀ tókè àti tìsàlẹ̀ fi act pé mi ní wọṣọ kankan tí mo dẹ̀ mọ̀ pé mọ́mì mi máa wà lórí pulpit lọ́jọ́ sunday hmm. wọ́n máa sọ pé ẹ̀yin ọmọ kinní kan ẹ má ṣe kinní kan hmm. tí mo mọ̀ pé ọkọ àfẹ́sọ̀nà mi ò ní fẹ́ rẹ̀ hmm. tí mo mọ̀ pé màá ní ẹni tó máa bá mi wí ń lé fún ṣe mọ̀ pé mi ní lè ṣerú yẹn so òun ló ṣe jẹ́ pé àwọn kan wà tí mo máa fẹ́ lè sọ pé mi ní fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tẹ́ ẹ máa ń wò kẹ́ tó gbà láti kópa nínú eré. àkọ́kọ́ ni ìtàn tí wọ́n fẹ́ ka interpret ẹ̀kejì ni àwọn tí wọ́n máa jẹ́ olùdarí eré àwọn alákòóso gbogbo àwọn tó ṣáà máa wà nínú sinimá àwọn tó máa jẹ́ àwọn crew hmm. then àwọn tó ta fẹ́ jọ ṣiṣẹ́ pọ̀ máa hmm. wò pé òkè ẹni yìí ó ń gbìyànjú ẹni yòókù díẹ̀ káàtó ah, ẹni yìí máa ń pẹ́ débi iṣẹ́ o hmm. mo dẹ̀ níṣẹ́ mi ń gbà báyìí o ṣé àní hmm. kọlura wa ṣé kò ní dira wọn lọ́wọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ yẹ̀ wò so that kò ní lè sí gbọ́n mi sí omi òtò. ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tí ó rẹwà tí ẹ dẹ̀ ní àwọn sàwáwù tó jẹ́ pé gbogbo yín náà ẹ̀ ń tiraka ni láti lè jẹ́ èèyàn láti dé ibi kí ni àwọn àjọṣepọ̀ tó wà láàrin yín àti àwọn ẹlẹgbẹ́ yín lọ́kùnrin àbí lóbìnrin. lóbìnrin ní pàápàá. ọ̀dà ẹ ṣe mọ̀ pé mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo níṣẹ́ bó ti mọ ni mí. Hmm, ẹlẹ́wà ṣàpọ̀n mi kì í kọjá àyè mi. béèyàn bá tilẹ̀ sọ pé òun rẹwà òun wá fẹ́ máa ṣe ilé àtẹ̀yẹ ni kò fi bẹ́ẹ̀ sáyè fẹ́mi fún nǹkan bẹ́ẹ̀ yẹn níwọ̀nba níwọ̀nba náà ni mò ń ṣe kí n fàyè lẹ̀ fáwọn tó bá ṣe fẹ́ ṣe bó ṣe wù wọ́n. ẹ ṣe ẹ jẹ́ ká lọ ká wo díẹ̀ nínú iṣẹ́ Anti flaky Oh yeah. ẹ̀yin ará <laughs> Fiwa I will not pretend because of your mother. Ah, kì í ṣe pọ̀rọ̀ bí kò fẹ́ pretend àbí nǹkan kọ́kọ́ la ń bá ẹ̀ sọ́ọ̀sẹ̀ ah, kí ló kí ló lè ṣe màá gbójúmọ́ mọ́ mi mi ń sìn ìwọ náà tún máa kọ òun mi àbí kí ló ń try láti sọ. Fiwa mi ò lè pe àbúrò ẹ̀ láǹtì kó possible mi ìdẹ̀ pretend mo ti sọ tèmi. mo understand. ọgbà adégoro yìí fọwọ́ padà mi lójú ọgbẹ́ náà wọ́n ojú ẹkùn mi láì sáwọ́ ẹ wá sọ fún o ó ti pè ṣoṣo yóò sì rí ṣoṣo bẹ́ẹ̀ ni mo sọ àṣàgbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ gọ̀gàn náà. ibo lẹ ti tú mú bíi jáde. <laughs> kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ gọ̀gàn. ẹ múvi yìí múvi ẹ̀gbọ́n mi Adébáyọ̀ Tìjání ni ẹ eh, wọ́n pè mí gbà yẹn kí wọ́n kópa nínú ẹ̀ ní ìlú Òṣogbo very interesting story eh, inú mi máa ń dùn tí bá rí àwọn tó mọ ìtàn Hmm. tó dẹ̀ kọ́ dáadáa tó dẹ̀ pé irú wa yìí láti wá interpret àwọn characters kan bẹ́ẹ̀ orí mi máa ń wú inú mi máa ń dùn because pípọ́n fún ọkàn yẹ̀mọ́yẹ̀ fún wa ni hmm. so ó máa jẹ́ kárí ibi fò dáadáa hmm. òun ni irú ìtàn yìí so inú mi dùn gan láti kópa nínú ẹ̀ <laughs> then you know when you're acting with the likes of Odunlade Adekola you know what it is and I do like something tó bá ṣe tó bá ṣe ń lọ báyìí máa tẹ̀lé ó máa ń gbádùn kéèyàn máa bóun ṣiṣẹ́ bẹ́ẹ̀ so I like working with Odunlade a lot. Olúwa ṣeun gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní gbajúmọ̀ àǹtí Rónkẹ́ abala tá a fẹ́ wọ̀ yìí tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ni èyí tá a fi àǹfààní sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè yálà nípa aṣọ ẹ̀yin àbí nípa ara yín ni ẹ̀yin náà kúkú mọ̀ pé ìgbà ojúmọ́ òun nìyín oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń gbọ́ tí kò dẹ̀ yé wọn àwa ní ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ẹ ṣáà béèrè táǹtí Rónkẹ́ bá ti wá sórí ètò ńkọ́ wọn á dá yín lóhùn abala yìí là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ńkọ́ ẹ já sọ. ẹ já síjú abẹ́ǹkù. orúkọ mi ni ìyáàfin olúwatóyìn aya adésànyà mo fẹ́ gbóríyìn fún rónkẹ́ odùsànyà ní gbogbo àwọn eré orí ìtàgé player tó ti máa ń ṣe in fact ṣe ló ń dàbíi pé gbogbo role tí wọ́n bá fún láti play ṣe ló dàbíi pé wọ́n dá ni tí wọ́n bá ní kó ṣe somebody tó yẹ kó wíkẹ̀ tó burú ó máa take part yẹn effectively without any lapses and uh, tó bá dẹ̀ jẹ́ tó fẹ́ kó kind ni wọ́n fẹ́ kó play ní road wọ́n fẹ́ kó play bó ṣe máa ń ṣe ṣe ló dàbí pé wọ́n bí mọ́ ni mo kàn fẹ́ sọ fún pé more grace to her elbow God will continually to increase her in this field she has chosen and also I want to ask her ṣé ó ṣì single ni and what is keeping now what is, has been delaying now. ẹ dá wọn lóhùn. ah well um, lákọ̀ọ́kọ́ náà ìyáàfin tí mo ṣẹ̀gbọ́rọ̀ wọn yẹn mo dúpẹ́ lọ́wọ́ wọn oríyìn tí wọ́n gbé fún mi ó jẹ́ kó rí mi wú gan oore ọ̀fẹ́ ọlọ́run náà dẹ̀ ni àti àtìlẹ́yìn àwọn fans wa tó ń nífẹ̀ẹ́ wa náà báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín ìyáàfin dẹ́ni béèrè tí wọ́n béèrè lóòótọ́ status mi sì sọ pé single àmọ́ I'm, I'm hooked I'm taken mm. already hmm. àmọ́ mm. nóníbòǹkẹ́lẹ́ ṣe mọ̀ pé apẹ́ kó tó jẹun ò tún gbọ́dọ̀ pariwo mọ́ kò dẹ̀ tún gbọ́dọ̀ jẹ bàjẹ́ hmm. so mi ò fẹ́ fi ariwo sí hmm. torí pé èèyàn ti pẹ́ already so kò hmm. tún á nílò kéèyàn fariwo sí so mo fẹ́ rọra ṣe ní oníkékeré ni ní oníkékeré ni àmọ́ tó bá dìgbà ẹ̀ náà tí ó bá máa change sí married tó bá máa kúrò single wọn á mọ̀. olùwà ṣeun nínú gbogbo àwọn iṣẹ́ tí ẹ ti fi owó ara yín ṣe èwo ni ká sọ wípé ó ṣe bí ẹni fẹ́ gbòyìn díẹ̀ nítorí kò sí ni ẹ mọ̀ yálà nípa ti owó ni àbí ipa ti ìtàn àbí nípa kíkó àwọn èèyàn jọ pàápàá èwo ni ká ní pé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbò ní díẹ̀. Ah, ṣètẹ̀ rí nípa kíkó èèyàn jọ ìyàtọ̀ fún mm-hmm. owó téèyàn bá plan dáadáa nílòótọ́ ọ̀dà owó máa ń dáyàn kò sẹ́ni tọ́dà owó lè dà á mọ́ mm. téèyàn bá plan dáadáa ó ṣeé ṣe kí èèyàn escape ní àgùn tó lówó dé yẹn mm. àmọ́ ṣe wá rí kíkó èèyàn jọ yẹn lágbájá báyọ̀ ọ̀rẹ́ mi ni kò lè disappoint mi táìmẹ́dù báyọ̀ ọ̀rẹ́ mi ni kò lè disappoint mi ṣẹ́mọ̀ kò sí bó ṣe lè rí náà àwọn ọ̀rẹ́ wa yìí náà ní nǹkan táwọn náà ń ṣe hmm. tó jẹ́ pé ìkan àti kan lè forí sọra wọn báyìí kókò láì dì kó jẹ́ pé ìkan lọ́mọ láti mú ṣe mọ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ recently nígbà tí mo lọ shoot lóṣogbo tí Adébáyọ̀ Tìjání bá mi direct but um, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn èèyàn tó dúró tì mí hmm. ṣe mọ̀ pé Adébáyọ̀ Tìjání nínú àwọn directors kò ń ṣe ọmọdé director hmm. so with his help and my production manager Sunday Ọlọ́run ràn mí lọ́wọ́ àwọn kúrò yẹn náà they were very understanding so gbogbo wọn gbárùkù tì mí àjọṣe ọlọ́run dẹ̀ fún wa ṣe ó já sí àṣeyọrí. ó já sàṣeyọrí olúwa ṣeun. ẹ àǹtí Rónkẹ́ ìbéèrè ilé tí mo fẹ́ bí yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ rò dáadáa mo mọ̀ pé tá a bá ní sinimá mélòó lẹ ti kópa nínú ẹ̀ eré mélòó lẹ ti dàbí ẹni pé àárọ̀rọ̀ sọ àmọ́ nínú gbogbo àwọn tá ẹ jọ ń ṣeré àwọn kan ṣáà wà tí àǹfààní àti bá wọn ṣeré tí ò tí ì yọ ẹ dárúkọ bíi méjì àbí mẹ́ta fún wa nínú wọn hmm. tó dẹ̀ wù yín láti kópa nínú eré pẹ̀lú. Hmm. Ah. ní ọ̀dọ̀ àwọn oní Yorùbá o hmm. mi ì fẹ́ rò pé ó wà Ọlọ́run ti fún mi lórí ọ̀fẹ́ púpọ̀ gan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ti bá ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ àtijọ́ kópa nínú eré púpọ̀ mi ìfẹ́ rò pé ó wà hmm. mo ti touch down by hmm. his grace. olúwa ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín á ní à ẹ wo iṣẹ́ tíátà ikò tó mí jẹ lẹ́yìn tíátà mo tún ní òwò míì tí mò ń ṣe àǹtí Rónkẹ́ òwò owó lẹ́yìn tún ń ṣe yàtọ̀ sí iṣẹ́ tíátà. ní tilẹ̀ ntọ́ lọ́run yẹn gbọ́dọ̀ má lówó tó ń ṣe yàtọ̀ sí iṣẹ́ wa yìí hmm. torí iṣẹ́ wa yìí ìfẹ́ la fi ń ṣe tá ti owó bẹ̀ ó máa yọ lẹ́mìí yàn Eh, but um, nǹkan míì tèmi ń ṣe bí mo ṣe sọ mo ti sọ màá ti fẹ́ sọ bí ẹ̀ẹ̀mejì mẹ́ta mi ń ṣe ẹni tó máa ń pariwo sí nǹkan hmm. mo ní nǹkan mìíràn tí mo ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ mi ṣàmùkà ẹlòmíì láìkì kó tajà ẹlòmíì láìkì kó fowó ẹ̀ fi gbé nǹkan sókè kó máa fi jẹun oríṣiríṣi ọ̀nà bẹ́ẹ̀ yẹn so èmi náà ní tèmi tí èmi náà ní tí yín tẹ fi ń pawọ́dà eh, àmọ́ kì í ṣe bí òwò ṣíṣe. kì í ṣe bí òwò ṣíṣe ẹ ṣe ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ronke tí gbogbo wa mọ̀ sí Flèkì Ìdídòwò ṣẹ́yìn láwọn ìbéèrè mi ìtẹ̀fẹ́ bí wọ́n nípa iṣẹ́ wọn nípa ara wọn ẹ wo wọ́n ní ẹ̀yin lẹ́ni àwọn àwọn làwọn níyìn ẹ wo nọ́mbà àti address tó hàn ìyẹn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí èmi dẹ̀ ní ìdánilójú wípé tẹ́ ẹ bá tún ní ká gbé wọn wá sórí ètò yìí wọn á jẹ ẹyin ní ihò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àǹtí Ronke. bẹ́ẹ̀ ni mà ẹ ṣe gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní gbajúmọ̀. yá ẹyin tèmi orúkọ mi ni Abímbọ́lá Kazeem aka Jigan bàbá ọjà ọjà dáàdì ó ti yẹ gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní gbajúmọ̀ ó ti yẹ torí máa fẹ́ kọ́gbọ́n tó fẹ́ mọ èdè Yorùbá tó fẹ́ mọ jílẹ̀jílẹ̀ tó jẹ́ confam ó ti yẹ tó ń ṣe àṣàwọ̀ orí tó máa ti bá rè gba jimoh ló máa ti bá everything tó bá dẹ̀bẹ̀ rí ṣìgàn àbá ọjà ọjà dáa di àbò bẹ́ẹ̀ rí anybody tẹ́ pé òun ẹ̀ kò rí ibi tó máa ti bá wọn rè ó ti yí ẹ̀ ọjà máa jẹ́ mi ọmọ àṣẹ kíni ọmọ àṣẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni kò ṣe kíni kò kò já dànù ó ti yí ẹ̀ kò ní bàjẹ́ god bless you wàá ṣeré wàá gbà ẹ̀ má yí kó ń bẹ̀ gba jimoh ni kíni mo pè ṣé mo éèjì mi ni mo ní kó má gbé nǹkan kó bẹ̀ fílẹ̀ ń bẹ̀. Ah! kí ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ òwò lọ́rùn gbà ẹni tó máa pàkan tádà kan sí ta ló fẹ́ bí léèrè kú sí. yes but. but what. the chance of surviving the operation is fifty fifty. tí a ní má gbàgbé báyìí. kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin yìí ṣe rìn. a bá ní ká dàálẹ̀ ká tún sá ọ̀rọ̀ yìí ó ta kókó. àǹtí Rónkẹ́ abala tó kàn ní ìsìn òun ni abala ṣó láyà ẹni sùúrù ẹni sùúrù ṣẹ́rí abala ìdí tá a fi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà tí ò dẹ̀ ní yí padà òun ni pé a fẹ́ máa gbé àṣà ìṣe àti èdè Yorùbá a máa gbé lárugẹ ni kò sẹ́ni tó mọ̀ tán èmi Adédoyin tí mo jókòó síwájú yín àìmọye nǹkan ni màá kọ́ látara yín ẹ̀yin náà kọ́ látara mi àtúkọ́ látara àwọn olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ nítorí àwọn aláìmọ̀ kankan tí wọ́n ní èdè Yorùbá máa parẹ́ àwa fẹ́ kó máa yé wọn wípé èdè yìí èdè tá a nífẹ̀ẹ́ sí ni ìṣe tá a nífẹ̀ẹ́ sí ni àṣà tá a nífẹ̀ẹ́ sí ni a dẹ̀ kó parun ìdí nìyẹn tá a fi gba abala yìí kalẹ̀. ẹ wá ràn mí lọ́wọ́ ẹ kàn ṣàánú mi ni ẹ mọ̀ pé ọmọdé ara mi ni mí. Hmm. ìbéèrè mẹ́wàá péré ló wà nínú ṣùkú yìí ẹ kàn bá mi mú mẹ́ta mẹ́ta tẹ bá mú yìí èmi á kà fún yín màá béèrè ìbéèrè ẹ̀ẹ́dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn ṣó ti yá ẹ ṣe abala ṣó o láyà òun ló kàn báyìí. mo láyà níwọ̀n bá mo ní. a bá sunkún a máa ríran. mo ní díẹ̀ náà. ó hmm, kì í síbẹ̀ <laughs> ìbéèrè mẹ́ta. mẹ́ta hmm. e, ṣé méjì lélẹ̀ ẹ má tù ú. ok ení èjì òkú kan ṣe. Hmm. ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́ tí mo máa bi yín èṣù láàlú ò gbọ́dọ̀ jẹ àdí kí ni ọlọ́bàtálá ò gbọ́dọ̀ jẹ. ọlọ́bàtálá bàtálá ọbàtálá ẹyin. àhá. ǹtí rú. <laughs> ẹ dẹ̀ sọ pẹ̀lú gbogbo àgbà ah. ẹ̀yin ẹ̀yin bíi ìdìbò eh. ó ní nǹkan kan tí Ọlọ́bàtálá ò gbọ́dọ̀ mu mo tún ti tọ̀ yín fún hmm. ẹ mu ah. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ <laughs> ọkọ̀ yín wá balẹ̀ sí ẹ ní àyà Ọlọ́bàtálá ò gbọ́dọ̀ mẹ́mu. ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkeje ògún òrọ́kin àgbẹ̀dẹ òrọ́ bàbà ìlú wo ni wọ́n máa ń kì bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá. ògún òrọ̀kì. ògún òrọ̀kì àgbẹ̀dẹ òrọ̀ bàbà. àgbẹ̀dẹ òrọ̀ bàbà. Ah, nílẹ̀ yorùbá wa iná. nílẹ̀ yorùbá tá a wà iná ni. ifẹ̀. abẹ́ ọ̀yọ́ ni ìlú yẹn wà. ìlá. Hmm, ọ̀rọ̀ ògún. <laughs> ọ̀ṣun nìláwọ̀ àti ronke. Ah. Mhm. abẹ́ẹ̀lú wo lẹ ló wà. ìlú tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ dáadáa ní ọ̀yọ́. ìbàdàn. ṣákí. kí lẹ mú já sí i. ṣákí. ṣé ẹ rò ni àbẹ́ ẹ mọ̀. mo sọ ni mo mọ̀ ni ṣákí. ṣákí ni. Ah! <laughs> ó di méjì ó yá mu láyà mo tún jókòó dáadáa àti ròkè bẹ́ẹ̀ni ẹ jókòó dáadáa ẹ fẹ̀yìntì ẹ ẹ wo mu láyà báyìí ó yá gẹ́gẹ́ ó yá ẹ bá tiẹ̀ gba méjì nínú mẹ́ta mo gbìyànjú ẹ gbìyànjú mo ti hmm. gba eighty percent báyìí ó ti tán ó ti tán ìbéèrè kẹjọ tó wá jẹ́ ìkẹta arẹmọ là ń pe ọmọ ọba ọkùnrin olórí là ń pe àwọn ayaba kí ni orúkọ tí à ń pe àwọn ìyàwó àwọn ìjòyè kọ́ tí mo dẹ̀ mọ̀ ń pẹ́ ẹ ti gbọ́ dáadáa ni. yáàfin. òrò jẹ́ ìyálòdì. olóyè ni ìyálòdì. ìyá wa. ìyá àwọn wo. ẹ dúró ẹ dúró. àyìnbá ni wọ́n ń pe àwọn ìyàwó àwọn olóyè. mo dé ti fẹ́ sọ ẹ bá máa ń sọ ẹ fúnra dúró kẹfẹ́ sọ ah, ọ ah, mọ̀ ṣe o àmọ́ ah. mi ìgbà yín láàyè torí ẹ ti gba méjì kò yẹ kẹ gba mẹ́tẹ̀ẹ̀ta. mo fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta ni. àdúpẹ́ <laughs> lọ́dọ̀ ọlọ́run dídán lẹ̀ ń dán ayé ń rí inú wọn ń dùn lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ ní di àrípòṣe ẹ̀ ní di àríbínú. Ah ẹ ní di àrísunkún ẹ ọlọ́run tó ti ń gbà fún yín àtúbọ̀ máa gbà fún yín ni gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní gbajúmọ̀ àtirànkẹ́ wọ́n ń pè mí nílé agodo lọ́hùn wípé àsìkò ò sí àmọ́ èmi ò ní jẹ́ kẹ́ ẹ lọ láì jẹ́ pé a lọ sínú abala tó kàn yìí abala tí à ń pè ní gbajúmọ̀ ń jó ni ní ìṣẹ́jú méjì kí ló dé àǹtí Rónkẹ́ mo mọ̀ pé ẹ mọ̀ jó èmi wàá mọ̀ jó ah. mo kàn ń gbìyànjú ni. mo practice láti ilé ni ẹ bá mi gbóhùn sókè lọ́hùn mo fẹ́ bá àǹtí Rónkẹ́ jó. lórí yàtọ̀ àti ah, ròkẹ́. ṣé àwọn ọjọ́ tẹ máa ń jó yẹn ó máa ń ká mi lára ah, kí ló dé ṣókòtò ni yín ni. ẹ̀bùn ni ah. ẹ̀bùn ni kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà ẹ̀bùn tọ́lọ́hùn fún mi ni ẹ ṣe gan ni ẹ pẹ̀lẹ́ ó yẹ wálé ẹ wálé. mo ti ń wà báyìí. Mhm. ijó ta ajó tán sí ìyẹn ta lẹni tó kọ. Yínká Ayéfẹ́lẹ́. Yínká Ayéfẹ́lẹ́ kí ni wọ́n pe àkọlé ẹ̀. Hmm. gratitude. Hey àbẹ́rẹ́ ọlọ́run. gratitude ni. ẹ ṣí ẹ ṣí ẹ bá fakọ everlasting grace òun ni wọ́n pè. yé yé yé yé yé mo dẹ nínú mọ́tò mi o ẹ dẹ̀ fẹ́ sọ o. irọ́ mo nínú mọ́tò mi kà mí lára. àǹtí Rónkẹ́ a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa ní ìhò ẹ̀bùn nìyí láti iléeṣẹ́ alabaster box tí wọ́n ń ṣe àwọn ẹ̀ṣọ́ lóríṣiríṣi ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ nafcab enterprises àwọn náà ní ká fún yín lẹ́bùn àti iléeṣẹ́ dúpẹ́ cosmetics tí gbogbo wa mọ̀ sí alájà sunshine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn pábánbárì ibẹ̀ láti iléeṣẹ́ april ventures àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò gbajúmọ̀ ẹ̀bùn lóríṣiríṣi ló wà ńbẹ̀ tí wọ́n ní ká fún yín mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. <clears throat> ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kó ẹ̀bùn wa support April Ventures alájà ṣàìṣàì àwọn alabaster box box bẹ́ẹ̀ ni àti àwọn tí ẹ darúkọ náà tán fún wa ní nafcab nafcab ẹ ṣe púpọ̀ ọwọ́ yẹn á máa rọ̀kì o iná mi tán wọ́n yàn ìbàjẹ́ ò ní wọnú iṣẹ́ yàn á máa lọ síwájú ni pàbámbarì ní April Ventures ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe iléeṣẹ́ yín ò ní dìbàjẹ́ o bí gbogbo yẹn ṣe máa ń pariwo ètò yín tínú wọn máa ń dùn tó máa ń sọ pé àwọn fẹ́ wá àwọn fẹ́ wá ẹ̀yà kò ní dọ̀là káwa sọ pé àkí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ mọ́ ẹ̀ ní dẹni àná o gbogbo ìgbà táyé bá ń jáyé ẹ̀ máa máa bá ìgbà mu fún dáadáa ní lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé gan ni gẹ́gẹ́ fún àwọn ògo wẹrẹ tí wọ́n ń wòyìn bí àwòkọ́ṣe ọ̀rọ̀ yọjú ìwọlẹ̀ ní fún wọn kẹ́ tó máa lọ ibi tẹ́ sọ̀rọ̀ sí yìí ó ó ó ó bà mí lọ́kàn jẹ́ hmm. ìdí àtìtúmọ̀ ni pé ṣe rí àwọn ògòwòrẹ́ tí wọ́n aspire láti jẹ́ actors nsìn mi mọ vision gangan tán ni tó fi ń hmm. wá sí ìdí iṣẹ́ hmm. ah, well ẹ jẹ́ kí n sọ pé fún àwọn tí wọ́n ní ọkàn dáadáa àti ìfẹ́ tó tọ́ sí eré ìtàgé àti sí fún sinimá àgbéléwò eh, stay focused and um, know what you're doing kẹ̀dẹ̀ fi ọlọ́run ṣíwájú ohun gbogbo hmm. ọlọ́run á máa fún yín ṣe. ọlọ́run á máa fún gbogbo wa ṣe. ẹ jẹ́ ká máa rántí ní gbogbo ìgbà yìí pé tí a bá na ìka ẹyọ kan sí ọmọlàkejì mẹ́sàn-án tó kù ti wa ni ìka ò pé ibi ò pé rere ló pé Adédoyin Kúkọ̀yí ló ń fẹ́ fi àsìkò yìí máa dágbére fún yín pé tìmí títí òun láwo tìmí títí tìmí jìnà láwo tìmí jìnà kásìni títí kò dàbí ká báni délé ká báni délé kò dàbí kájọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun ní pé kí ọlọ́run elédùmarè kó má kọ àtúrìn gbogbo wa kó tó wá di ìgbà míì ọjọ́ rẹ ńkọ́ láyọ̀.